wọ́n má ti jẹ́ ṣe ń fi síwájú ṣe ń fi sẹ́yìn ọ̀nà wo la ní àbí máa ń fi síwájú fi sẹ́yìn náà níbi ìjọ sí ṣe ṣe kí ọmọ náà lọ fẹ́rẹ̀ ló sì ṣe ṣe kọjọ ìjọ nínú oṣù ṣàbẹ́ẹ̀ kéèyàn máa wá dá ní ẹgbẹ́ ìwọ náà tó bá ti fi ọ̀la níjọ́ àkọ́kọ́ nínú oṣù ọ̀nà náà àti pé wọ́n dá ẹgbẹ́ màá ti sùn tí ọba ti jẹ adékun ẹsẹ mánu àníyàn tó ń fi síwájú tó ń fi sẹ́yìn nìyẹn irú àníyàn bẹ́ẹ̀ kò wúlò irú àníyàn bẹ́ẹ̀ kò ṣàǹfààní àníyàn gbọ́dọ̀ jẹ ń tó dúró déédéé ó sì gbọ́dọ̀ jẹ ń tó dúró dọ́gba bẹ́ẹ̀ náà lẹni tí máa ń ka rẹ̀ kálárẹ̀ wa sọ pé wọ́n náà ó bá yẹ kí mo ní àlàáfíà tí mo fi lè sọ sùn yá mi yìí ajẹ́pẹ́ máa bá lọ lálàáfíà mi tí ọba sì gbé ajẹ́pẹ́ máa já eléyìí kìí ṣe àníyàn tó dúró déédéé nù bẹ́ẹ̀ náà lẹni tí ń wò pé gbẹ́yà ò lè rìnrìn àjò òun sì lè má rìnrìn àjò òun sì fẹ́ sọ sùn yá mi ìgbà tó ń wà lórí ìrìn àjò kó wá sọ pé wọ́n náà tó bá ṣe wípé wọn padà rìnrìn àjò yìí àjẹ́ pé ẹ̀ẹ́n ní ìṣẹ̀ṣẹ̀ yá mi mà àmọ́ tí n bá ṣe màá máa bá lọ àníyàn tó ti tó wájú tó ti sẹ́yìn kò wúlò láti fi ṣẹ̀ṣẹ̀ yá lọ bàbá náà àbí kéèyàn jẹ́ wọ́ ìgbà tá àlùbáṣà yìí ti yọ kéèyàn á sọ pé wọ́n lọ tó bá dé pé àlùbáṣà yìí yọ máa ń lọ́wọ́ adékèkọ̀ dájú pé mo ní sílámù tó tí ọba ti yọ ọmọ lọ adékèkọ̀ mo dà ní ẹgbẹ́ máa ní sílámù tó tí ọba dà ní ẹgbẹ́ àníyàn bá ń kò wúlò tó bá ti sùn Ramadan gẹ́gẹ́ bá ti ti wà nínú rẹ̀ ní gbogbo àníyàn dá máa dà gbogbo náà jẹ́ àníyàn tó hàn tó sì dúró gédégbé lọ́nà pé láti mo ti mà ìpè òní lágbèjú ẹni jọba àmọ́ nínú oṣù Ramadan wọn ti bẹ fẹsọ yáàmù rẹ màá ní nínú àníyàn tí wọn lọ wọn ti bẹ fẹsọ yáàmù tọ́lá tó fẹ́ ìjọ kẹfà nínú oṣù Ramadan nígbà tí mo bá fẹsẹ̀ gbẹdẹ́lẹ̀ lálẹ́ wọn ti máa bá ti parí ẹlẹ́ka náà ẹlẹ́kẹ̀ẹ́fà ní kọ́lọ́lá pàtó mo bá ti tẹ́tẹ̀ gbé nílẹ̀ máa ma lọ́kàn tó wọ́ lọ tó láníyàn pé máa ṣe ẹlẹ́kẹ̀ẹ́fà náà lọ́la. àníyàn Ramadan ẹdẹ yẹn máa mú akéèyàn tó sùn ayé ọgbà wa lábẹ́ òfin ọlọ́run láti máa dà níyàn Ramadan lẹ́yìn ìgbà bá tẹ̀lé ti yàn káfí ẹ̀sìn yẹn gbàgbé láti mú àníyàn yìí wá sáájú gbóná ló gbé yẹn lọ gbogbo orúkọ bàjẹ́ bí ẹ bá tilẹ̀ dàníyàn yìí ní àsìkò ìgbàlè àníjẹ́ ojoojúmọ́ láyà tó dùkú láníyàn tiẹ̀ irú ìta máa ń ṣe láti àníyàn ládàpọ̀ kò lè ṣe ṣe o kò ṣe dọ́gba ìyá máa kọ ojoojúmọ́ lọ́wọ́ tiẹ̀ pẹ̀lú àníyàn tiẹ̀ ilé ìtòsí pé yọ gbàdúró gẹ́gẹ́ yàtọ̀ sí náfìlà tó bá yẹ kékeré sí Ramadan aláwọ̀ ìyá lè dàníyàn àtúmọ̀tò gbé lágbàáwọ̀ láti ìbọ̀dá ìbọ̀dá ìlú yọ kìkì ẹ̀ ń jẹ́ kankan ìyá lè dàníyàn lẹ́yìn ìgbà sílẹ̀ sí máa dán ipò ọ̀gbẹ́ tuntun yá lókè ìgbà tó bá jẹ́ ike àsìkò màdá nàìjíríà sí yẹn ọjọ́ òsì ìparí ọ̀rọ̀ sí ìyẹ̀dàrí tọ́rọ̀ bá ti yẹ̀dàrí àyè òsì bẹ́ẹ̀ ti dàníyàn ibi kọ́ wá dàníyàn pọ̀ tó fẹ́ gba sèyàmù tó jẹ́ nábìlà. àníyàn inú ọ̀sán la máa ma ti o a kì í wí jáde pẹ̀lú kí lọ gbàlérò láti fi omi wọn pè lánìyàn ṣùgbọ́n káníyàn lè bá jáníyàn àmúkàtà láti máa fèsì sí ara pé mo fi ń sẹ́sì kọ́lọ̀ mo fi ń sẹ́sì kọ́lọ̀ lè pàtàkì púpọ̀ àmúkàtà ká máa ti karamba ní ká máa wá pèsè abẹ́jà lánìyàn mo fẹ́ máa mọ̀ àtọ́kàn mi lédè lárúbáwá èyí tó ti pé nǹkan èèyàn gbọ́dọ̀ dáwò nítorí ká ní ọmọ bá di nǹkan bí wọn yàn lọ́wọ́ tó bá kọ lédè lárúbáwá àwọn fi èdè lárúbáwá máa ń tọ́ bẹ́ẹ̀ ṣe sọ́kàn rẹ eléyìí òkúrò gbọ́dọ̀ bá ti máa máa wulẹ̀ kọ́ máa dára rẹ láàmú wọn wá hàn wọn kọ́ lẹ̀ fún ọ. wọ́n ní bó ṣe máa ṣe lọ́kọ̀ọ̀kan ni àníbi rẹ̀ ẹ̀sìn Islam rọrùn jù bẹ́ẹ̀ lọ láti mọ àgbẹ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe lọ́kàn rẹ̀ ní èdè tó lágbọ̀ọ́yé rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ wí gorí aná rẹ̀ ètè rẹ̀ òtún gbọ́dọ̀ pọn pẹ̀lú táwọn bá ti jẹ́ pé ó mì ètè gbà ọ̀rọ̀ lẹ́sọ̀ ẹni tó ń pè bóòlù àti tiwájú sọ́kàn a àwa ń tún mì bóòlù àti ti sọ́kàn tètè ń gbà ó túmọ̀ sí wà ní kankan sọ́kàn kákéèdì inú ọ̀sán làníyàn máa gbé àṣírí làníyàn láàrin ẹrú àtọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dà ọ́ ẹnìkan ò lè máa níyàn nìkan bí ìbá tó ń sìn lọ́ba lọ́wọ́ àgbọ̀dọ̀ gbogbo ní amú ẹnìkan ò sì gbọ́dọ̀ gbígbó gan lọ́dọ̀ ọ̀rọ̀ ayé sọ lọ́rọ̀ rárá rárá dábàá pé jẹ́jẹ́ là máa wò. ǹjẹ́ wọ́n ti ọmọ ìyá nílẹ̀ islam tó wá síbi tó fi ṣe sọ̀lẹ́ tó wá tẹ́wọ̀ rẹ̀ báyìí ilẹ̀ ń sọ fún un láti kọ́kọ́ wọlé àbùkátà ká tẹ́wọ̀ ó lọ ń dà níyàn ni kì í ṣe máa ń fi máa dà níyàn ni ọmọ tọ́ka rẹ̀ fi déédéé ìgbà tó ṣe ọlọ́ọ̀ ìbọ́ òní wọ́n ń gbé láti àti màlọ́kàn àgbà abẹ́sẹ̀ sọ̀lá lójúmọ̀ abẹ́sẹ̀ sẹ̀sẹ̀ kọ́nà títí bẹ́sẹ̀ máa ń fẹsọ̀ ọlọ́ọ̀wọ́ àbùkátà kàtẹ́wọ́ bẹ́ẹ̀ náà lẹni tí ń sàlọ̀ àlá ẹgbẹ́ bẹ́ẹ̀ náà wáyé tó gbogbo àkínníkà àdádálẹ̀ láti màlọ́kàn rẹ̀ sọ̀ bẹ́ẹ̀ náà àmàlí kí ẹni tó bá pèpè fún sọ̀lá sí náà ó tún lè máa pariwo. nínú ẹ̀rọ gbọ̀ngbọ̀n nínú àwọn ètò àánú àbẹ́nà lẹ́tọ̀ lábẹ́ bọ́ọ̀lì nígbà ní ẹ̀ láti pè pé kúkọ́ láti bọ́ọ̀lù nítorí àtàdálẹ̀ nítorí tọ́pì ọdún gbogbo ìgbàjáde. Gbàgbọ́gbẹ́lẹ́ àbúkátà láti mójútó. Tó bá yẹ pé nínú ọ̀rọ̀ láwà, ìyẹn ti láníyàn. Gbọ́nà wọn àbí ó ti ẹ̀pàdánù làákàyè rẹ̀ ọ̀yà wèrè àbí yòówó ríra ṣe láì mọ̀ ọ́n fún un ní ọ̀sán Ramadan ó sì ti dàníyà sáájú kí tẹ̀lé wọn yóò tó tẹ̀lé tó bá jẹ́ ike ẹni dákú lẹ́ni tí wèrè ṣe tó jẹ́ ìyá wèrè tuntun tí ò ti máa ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀ni jẹ́ pé ìhun ríra ń ṣẹlẹ̀ sílẹ̀ èkéne kejì kẹta wọn òun bá gbé wọn lọ lẹ́ka ẹni tó dákú tẹ́lẹ̀ tí ẹjọ́ ọ̀run lọ ẹni tí wẹ́lẹ̀ ń ṣe ọ̀dákú ẹni tó ń fún ríra òun náà fúnra ara rẹ̀ òun gbé lọ wẹ́rẹ̀ òun gbé lọ tó bá dé láti gbàdá sí wọn gbígbé wọ́n ti wà nílẹ̀ kọ́rọ́ gidi báwọn wọ́n àtàkì àfi lẹ́yìn ìgbà tó rùn tiwọn wọ́n ti ti dàníyàn látàlẹ́ àwọn olùmọ̀ tó gbọ́ tù wọ́n ní sèyàmù ọ̀lẹ́ lálàáfíà o nítorí wípé ìdánwò ní sèyàmù kìí ṣe àìjẹ kìí ṣe àìmú lásán àníyàn tó gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa ni kó lò àmàlẹ́ bìnnì àdẹ́mẹlẹ́ ẹlọ́sọ́ fẹ́yẹ ńlá wọlé wọn á na ẹ̀jẹ̀dẹ̀ ewé yàtọ̀ àrùjọ àwọ̀dà òkú ọkọ̀ àmàkù mi nàjẹ̀lẹ̀ wọn nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa ọsọ nínú àdéhùn kò sí wọn ní gbogbo sẹ́tọ́ máa nábì adáwọ̀ bá ṣe òun ló ní o àyàfi sọ́ọ̀mù dáǹtẹ̀ yìí nìkan ọlọ́run lè mí ni mo ní. èmi nìkan ni màá tẹ̀sán rẹ̀. kò sẹ́ni tí ọmọ bẹ́ẹ̀ san sèyáàmù dáńdé yìí ti pọ̀ tó àwọn ẹ̀ríkà tó súnmọ́ lọ́wọ́ ọmọ ànábì tọ́lọ̀ ọ̀ràn tó wa ọmọ báwo lẹ́sẹ̀ yóò ti pọ̀. ọlọ́ni ó fi ìjà àtìmú rẹ̀ sílẹ̀ àti ntẹ́mi rẹ̀ fẹ́ nítorí èmi ni màá sọ àtẹni tó ti pé wèrè ṣe àtẹni tí ń hún ríra èsì báwọn fi ń fẹ́ lọ sílẹ̀ ètò ṣe wọn ló mú wọn má jẹun ètò ṣe wọn ló mú wọn má jẹ fi ọkàn wọn a lè fi ṣìyà lè jama. Abu Hanifa rahimahullah olóògbé ṣìyà mú rẹ̀ ọlọ́lá ṣìyà nítorí pé kò tẹ nítorí pé kò mú àyíwá jọ wípé ọmọ tó ń ṣe wọn ní kò bá sòyàmù rẹ jẹ orí bẹ́ẹ̀ bá fi gbogbo ọ̀sán náà tí ọ̀sán jí rárá rárá àti lásìkò sínú ọ̀sán ìgbésọ̀ pé sòyàmù rẹ báyìí dáàmú dáàmú tó dáàbò ìtọ́jú ọba ni pé kò ní sòyàmù rẹ tọ́ba tọ́ba dákú ní gbogbo ọ̀sán àbókí gbogbo ọ̀sán fi ṣe wèrè ẹ̀mí sòyà. tí ẹ bá wá tají lọ́sàn ẹni tó ti dákú ọ̀tají lọ́sàn. tọ́ àbó hanifa wọ́n ní yóò tún àníyàn rẹ̀ mú wa yóò tún àníyàn dà tọ́ba jẹ́ kí gbàtọ́ tají sí ọ̀rọ̀ sí ìyẹ̀dà yìí. máa wọn màlìkì ya àwọn sọ ike tọ́ba ti ajé lọ́sàn ìyáàmù rẹ̀ náà ń lè lálàáfíà tòní ti kó mẹ́nu náà máa ń ná padà lẹ́yìn Ramadan. akọ́nàkùnmọ́ á rí i pé ìyáàmù Ramadan ó ní àwọn nǹkan tó jẹ́ súnà ilé ìtọ́jú ká mójútó àwọn tó sì jẹ́ súnà yìí wọ́n pọ̀ nínú wọn ọ̀nà ni asàhó jíjẹ sàárì jíjẹ sàárì sunna nílò Muhammad sallallahu alayhi wa sallam jíjẹ àdùgbà lérò pẹ̀lú jíjẹ sàárì ọ̀nà ló jẹ sáà máa jẹ ní òru lẹ́bàá àgbà sí àlùfáàjà yọ yọ nítorí kínú wa kọ́ mọ́ bàa kálíbà lágbára kára ó lè ba lókun ilé ìtàbílẹ̀ tó ti kọ́ lọ. jẹ́ mọ̀kórí ńlá ń bẹ nínú kéèyàn máa jẹ kàrí. nítorí pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní tẹ̀sán háwù fẹ̀yìn ìnà tẹ̀sán ó yẹ máa jẹ kàrí torí pé ìbùkún bẹ lára ní máa jẹ kàrí alimami Bukhari àti Muslim ló gbé jáde eléyìí tó túmọ̀ sí pé báàbá tẹ̀ wá ní kankan tá a lè jẹ́ sáré gbogbo ńkọ tọ́lọ̀ ń bá ní káyé gbogbo bó tilẹ̀ wò kéré máa ń jà jẹ kódà kọ́ ọmọ lọ́wọ́ ọdẹ́bí nù ẹ̀yọ mẹ́ta àbí kó tẹ̀ jẹ́ pé àti ẹ̀rọ náà àwọn omi lákàrọ́ra fagẹ́ kan bẹ́ẹ̀ tó tó. pẹ̀lú àníyàn pé mo fi ń tẹ̀lé sàgbẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam àti nítorí mi ó lè ba àlágbára a máa tẹ̀ láyé báyìí. sunna mi ọ̀nà tó ní ta àkéwò kàwó ká jẹ yẹn ká máa lọ lára ká má nítorí wípé nínú nǹkan tá a kó sísùn lára sàárì òun náà ní pé kó lè bá a jẹ amáramọ́kun láti fi sọ́lọ̀. bàbá tí wàá tètè jẹ oúnjẹ yìí ó lè ti wá fi gbà lọ lára wa tí ó fi já igbe kò ní rọrùn kò ní rọgbọ ẹni tó lọ fẹ́ sọ̀sọ̀ yá mi. láti sàmúmára àfaradà ẹtú lè bá afárafínra nínú ebi torí ẹni wá nínú hadithi Zayd ibn Thabit radiyallahu anhu anabi Muhammad sallallahu alayhi wa sallam wani la yazalu an-nasu bi khairin ma ajjalu al-fitra wa akhkharu as-sahur anabi sallallahu alayhi wa sallam. wọn làwọn èèyàn ní yéé máa bẹ nínú orí o lópin ìgbà tí wọn bá máa tètè dínú tí wọn sì máa lọ sáàrì lára ìmá tètè dínú jama ó tún wá nínú adé gbígbé ń bẹ nínú sọ́nà àwọn ànábì ọlọ́run ìgbà wo la máa sínú títí ó fi jẹ́ pé ayára sínú tá a fi bá ẹni tó ṣe déédéé sún àwọn ànábì ọlọ́run ọ̀nà ni tọ́ba ti dá wa lójú fọ́ọ̀rùn ti wọ̀ tọ́rùn bá ti dájú pọ́wọ́ṣà ìwọ̀ kásìlù eléyìí tó túmọ̀ sí pé àbùkátà ká máa retí pé wọ́n pèpè fún sọ́lá tọ́ba ti dá wa lójú fọ́ọ̀rùn ti wọ̀ àmọ́ bàbá lọ́nà kátà abílé mà fọ́ọ̀rùn ti wọ̀ káṣí dúró káṣí ọ̀dájú fún wọn pèpè eléyìí tó fi hàn wá pé òórùn ti wọ̀ àsìkò mákèrè lòdì tó ọwọ́ àtọwọ́ àwọn olùpèpè fún sọlá ní gbogbo ògbà láyé kí wọ́n jẹ́ni tó ṣe fọkàtà. tọ́bọ̀ wá di àsìkò Ramadan bùkátà tá a ní tí wọ́n jẹ́ni tó ṣe fọkàtà ó ní agbára yìí. nítorí wọ́n má bàa di alákòóbá. nítorí nígbà tí wọ́n hàn sí wa wípé súnà ní ká lọ́ọ́ sàrí lára eléyìí tó túmọ̀ sí pé lápèjúwe lónìí àlùfáàjà rí yọ láago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá níṣẹ́ ló yẹ kí gbogbo apèpè fún kọ́lá kí wọ́n ti wà nídìí gbòǹgbòǹ àbí kí wọ́n ti dúró lókè àtúrò mọ́sálásí náà lè pèpè fún kọ́lá láti aago márùn kọjá ìṣẹ́jú márùn. wọ́n máa wá wò dédé gbàtà alálùfáàjà yọ yìí sí ní pépè nínú àwọn ẹrú ẹni tó ṣe é gbé pé kó tètè jì àwọn wọn fẹ́ yẹn lásìkò kù kálùfáàjà ọyọ ìpèpè tẹ́yìn bá pè yóò ti pé ah, ti ẹ̀ka sí wọ́n. bẹ́ẹ̀ bá wà lọ lára lọ́jọ́ pé aago márùn-ún kọjú ogún ìṣẹ́jú lọ tó ṣe bẹ́ẹ̀ ẹ ti jàǹbá wọn ìṣẹ́jú mẹ́wàá ẹ ti jẹ́ wọn jẹun ọ̀sán. torí ẹ̀ ní máa yá yẹn lẹ́nu púpọ̀ níbi tí agídí àtìsẹ́ ẹnu ti ń bá àwọn èèyàn lọ wọ́n kàn fi ìyà jẹra wọn láti sá lórí òkú. ẹ̀yin náà máa wò wò ládùúgbò yín ẹ sì máa wò àwọn àpèpè fún sọ láti tẹ̀ ń gbọ́ ránṣẹ́ látòkèrè ẹ máa wọ aago tí wọ́n ń pè alùpàdé àríyọ láago márùn kọjá ìṣẹ́jú mẹ́wàá pẹ̀lú òkú ọlọ́run aago márùn kọjá ogún ìṣẹ́jú ni wọ́n tẹ̀sẹ̀ ń gbìyànjú fún àwọn àpèpè fún sọ láti bomi omi ìka aago márùn àbọ̀ ti fẹ́ lù lọ́mọ wa bá sọ̀rọ̀ lọ́sọ̀ pípa ṣe ń gbénu tẹ́lẹ̀ à ẹgbẹ́ yìí lánàá ẹ̀ tó tẹ̀lé ẹ̀yin náà lẹ́ ń ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ń ṣe ẹni bíi táyé máa ń yí ẹ̀ máa bá wọn yí lọ ni tẹ́ bá bá gbà yìí ẹ̀ bá gbà lọ ni kó wá lẹ́sìn kírísítẹ́nì ti wá àsìkò àtìsí náà ó ní í pẹ̀lú bí ojú ọjọ́ ṣe yí padà ni ẹ̀yin náà wò ó ẹ̀ gbé lọ́la tó làwọn lọ́pọ̀lọpọ̀ àgọ́ mẹ́rin yọ wọlé láwọn àgbà míì aago mẹ́rin ó tó lù ó lè jẹ́ aago mẹ́rin gan kú kọ́tà ló ti wọlé lásìkò mi ìgbà mi ẹ̀wẹ̀ aago márùn kó ti kọjọ aago mẹ́rin ó ti kọjọ ogún ìṣẹ́jú kó tó wọlé aago mẹ́rin ti kọjọ ogún ìṣẹ́jú kó tó wọlé rárá ìgbà tá a tẹ̀sẹ̀ pé yìí kátó tí wọ́n bá àwọn èèyàn fi ìṣẹ́jú mẹ́wàá fi ẹjọ́ sálọ àlá ẹjọ́ ti gbá ẹjọ́ ń bọ̀ lọ́nà títì wọ́n ti lé mọ́tíláṣí bọ́bá jẹ́ pé fẹ́ẹ́ nù làbá fi ń tẹ̀sí táwa ní lálá gbọ́dọ̀ àfi mẹ́rin náà mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ láti lọ ọ̀sùn ilé ọ̀wà tí ọ̀gbìn dà sí àmọ̀ tí omi sínú fáìlì rẹ̀ torí ẹ̀ ká kíyè sára o. irú àwọn tí ń pèpè fún sọ láti lásìkò ti kọjá ti pẹ́ alákòóbá ńlá ni wọn ọlọ́ọ̀lọ́ mọ iye èèyàn tó ti kó bá lónìí nígbà tó pèpè fún sọ láti bá torí ẹ̀ ló ti jẹ́ pé ẹjọ́ mọ̀ pèpè fún sọ lẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ni tó ti fọkàn tán tó jẹ́ pé sásìkò yẹn máa ti ń tún báyìí Allahu akbar Allahu akbar ẹ̀jàmbá ló ma etí máa padà sọ̀yìn àtẹni sí ládàrí ọ̀pọ̀jù tó bá dídọ̀ gbé dàgbé àmà lórí pọ̀ pẹ̀pẹ̀ fún sọ́lá láti ìbá dùn. ẹ wà lóko sínú náà ní ìgbà tí a bá pé àsìkò sínú oṣù lápèjúwe ní aago méje ó kù tẹ̀sí mẹ́ta. ẹ gbọ́dọ̀ pé láago méje kù tẹ̀sí márùn. torí jábá ti ti dẹ́nu lé báyìí àwọn ẹrù ọlọ́ǹkọ́ ó ń sinú táǹkó bá wa ìwà ni ìwà ló kó bá wa sórí yóò sì lè gbé lọ́ba ti lọ́la pé ìdàgbéyàwó kó bá lágbájá kó bá sàmẹ̀lú kó bá lóla adúrú èèyàn dọ́sìn mélòó ló kó báyìí. torí ẹ̀ tó bá tún á jẹ́ pé àtún pé àfi láago méje kọjá àtẹ̀tún márùn àlékún yà ó fi àjẹ àwọn èèyàn pàápàá jùlọ àwọn tó máa ń retí pé ìgbàjẹ bá tó pè àtùpà àti sínú tó kí ló dé tó tún fi àjẹ àwọn èèyàn pásítọ̀ bá ti tó jáde ẹni tí ń gbèjò fún sọlá yóò tún wá ìdíjọ́ tó fẹ́ gbèjò fún sọlá pàtàkì èsì bẹ́ẹ̀ wáyé tí a bá wá lọ́tàrí wa lára lílọ́lá agbẹ́yẹ ká lọ lára òun náà ni nítòsí pé àsìkò gbàdá parí sí tí ìgbàdá lòfàjà ní ọyọ ojú tá a fi lè ké àádọ́ta àyà lọ àádọ́ta àyà nínú alukur'an ètò tó mọ̀ sí pé dábàá sọ igba agbó márùn-ún kọjá àgbẹ̀dún mẹ́wàá làlùfàjà rí yọ lónìí lápèjúwe gbogbo bí ọba ti lè wù kórí ọyẹ ká ti tiwọ oúnjẹ ti dé láago márùn pẹ̀lú ògbó Ọlọ́run ìtọ́jú mẹ́wàá ló láti ka àádọ́ta ayà yọọ ti bá ìyọwọ á máa jẹ gba ìgbà táwọn bá ti àrí yọ gbà àyàfi ẹni tọ́lọ̀ wọn bá kọ kókó tètè jì sọ ẹ́ kíkọ sọ́gbọ́n tó lè dáná eléyìí nìkan òun ló lè ní àwárò ọwọ́ ajá bí àwọn ẹni tó máa ń pèpè fún sọ láti ní ìlú kí wọ́n ti máa pèpè ìdálákọ̀ọ́kọ́ ní ìgbà tá a bá wà ní ìdá kan nínú mẹ́fà òru tí máa ń pè ìdá kan nínú mẹ́fà òru lásìkò gbà yẹn lọ ẹ kọ́ fi pèpè yẹn sí bí àtàkùn mẹ́ta àkùn mẹ́ta àbọ̀ wá ìgbà náà lọ ẹ kọ́ máa pè é nítorí kí la gbà lérò pẹ̀lú ẹ̀ náà ní káyọ̀ tó sùn lè dìde ẹni tí ò ti dáná sàárì kó lè kó lè dáná sàárì kẹ́ni tó ti ló jẹ́ lé tí wọ́n ti sè kalẹ̀ ládàálẹ́ wọ́n sì bá àdìdé gbé kaná àbí tí wọ́n sì gbé kaná wọ́n sá lè ṣe gbogbo akitiyan tó ẹ fún wọn ṣe kó tó di pé wọ́n jẹ sàárì. ìrẹsì sábà ti pé lẹ́yìn ẹ̀rí ike pẹ̀lú ògbọ́n náà ẹni sùn yóò dìde ó lè jẹ́ pé wọ́n gbọ́ ìbẹ̀rẹ̀ pèpè jẹ́ pèpè ó lè jẹ́ àárín lẹ́nu ní ọ̀gbọ̀n ó lè jọ ọkọ̀ ọlọ́kọ̀ọ́kọ́ gbọ́ yóò di àwẹ̀ ó lè jẹ́ ìyàwó ọlọ́kọ̀ọ́kọ́ gbọ́ yóò dìde ó lè jẹ́ pé ìgbẹ̀yìn ìpèpè ni wọ́n gbọ́ kálukó dìde eléyìí tún náà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kéde káwọn ti gbòǹgbò mẹ́lẹ̀ lóru káwọn wá tún rárá káwọn wá pé ẹ̀yin ará àdúgbò báyìí dìde ẹdìdì ẹmúsáàlì jẹ ẹyin náà ẹdìdì ẹyin náà ẹmúsáàlì jẹ eléyìí ò ní ládà kò ní ládà dáadáa lè ládà kò ní tù ó sì yọ àwọn èèyàn lẹ́nu dáwọn èèyàn dáwọn èèyàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yàn ọba tọ́ fún wa làwọn ti ń di wéré tí wọ́n máa kó lùgá lórúkẹjọ́ wọ́n máa lu gángan wọ́n tí wọ́n máa lu kẹ̀kẹ́rẹ́ tí wọ́n máa lu aago tí wọ́n máa ti dómọ́lẹ̀ lẹ́nu ọ̀nà àwọn èèyàn ló kọ́ fún àwọn ẹni tí wọ́n sáré. a níbi tí wọn bá ti gbẹ́ nìyí rádaràdá máa ráyè bẹ̀ gan o. eléyìí kí ti ṣe pẹ̀lú àmọ̀ràn mọ́mọ́ náà làwọn kan àzọ̀gá àwọn kan abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ àwọn mìíràn tó bẹ lórí báwọn náà ti ń diwéré báyìí náà àwọn náà tó fẹ́ padà parí sí kùtì rà àwọn òbí lẹ́ kódà afọ́lórí táwọn fòmí tó máa ń gbé ìlú àti sẹ̀kẹ̀rẹ̀ àti gbogbo akọ tó máa ń gbé déwájú lé wọn fáwọn wá jí wọn pé àwọn ti mọ̀ wọn ní gbogbo àwọn obìnrin ilé àtàwọn ọmọge ilé àwọn náà tún jáde lọ bá wọn lẹ́nu ọ̀nà alẹ́ wọ́n lọ fi tó pàdé èlù àwọn ọmọ wa tẹ kọ̀ǹgọ́ mọ́lù àwọn obìnrin wọn yóò wá máa tàdíreke ẹ̀rọ àwọn tó fẹ́ sí lọ wọ́n tún wá máa yọwó kí ẹ sábà wọnú lé lọ alájọ onígbà káfẹ́ yín wọ́n máa borí kọ́fẹ́ pé ẹ máa wọ lé lọ ẹ wá lé lọ alájọ onígbà káfẹ́ yín kálá kọ́ wọ́n ti yín nánu wọ́n ti yín kékeré wá tuntun yá mọ̀rọ̀mọ́tọ́nù àkàràmọ́kùnmọ́lá àsìkò tí tó tó ti ẹgbẹ́ àti òpin ti gbogbo rọ́bìṣì ẹ̀sìn lélẹ́yìí ẹ̀sìn tó ní agbára púpọ̀ ọ wá yẹ èmi pẹ̀lú rẹ kájẹ́ ni tó lẹ́mìí àtìrànra wa lọ́wọ́ lẹ́yìn bá ti yí gbogbo èèyàn tó wà nù lẹ́nu sàlámù alẹ́kùn ẹ̀ dìde o àsìkò sàárì ti tó sàlámù alẹ́kùn ẹ̀ dìde o àsìkò sàárì ti tó ó sì ń ṣe kọjá pé lọ́la àwọn ni ó jí èmi kọ́ ní kọ̀kọ́ jí èmi ti fi tọ́ta lé lẹ́nu èèyàn mí náà à ah, babalábàtà yìí náà ti dé o àsìkò sàrí ti tó o bẹ́ẹ̀ ni ṣẹ́gbọ́míkémi náà ń ṣe fún ọ ni àmọ́ tó bá jẹ́ pé tí mo bá ti jí ara tèmi nìkan ní mà ìyàwó àtàwọn ọmọ mi báwọn bá bá ti bóde ara wọn bá ti jẹ àwọn ọmọ mọ̀kọ̀ọ̀kan mi à ah, a'udhu billah ń bọ wá ní ìsìláàmù náà wá wá innamal mu'minuna ikhwa bẹ́ẹ̀ lọ́nà ń pè wá wọn làwọn mú mi ní ọjọ́ kankan àfọmọ ìyá ara wọn ọmọ yóò ní kẹ́kọ̀ọ́ bàjẹ́ fọmọ ìyá rẹ̀ kí ni tùnú tèmi fẹ́ rí nínú pé wọ́n sùn yá mọ̀ Ramadan láti tààrí dídín ọ̀jẹ̀ kankan ọ̀wọ́n á retí bọ́ọ̀rùn ọwọ́ ojú rẹ̀ wá kán kókókó ara wa kán kí ni mo fẹ́ mú bẹ̀. ìmú nǹkan kan nǹkan tó kàn túmọ̀ sí ni ni mí níwà yẹ kí n ràn ọ́ lọ́wọ́ torí pé lọ́la mi náà mọ̀ ó lè jẹ́ wọ́n lọ́rùn mi lọ́wọ́. àtúrọ́mù àwọn èèyàn míì ọmọ àti yọkẹyọkẹ tó gbé tí máa ń wọ bàtà á lù sí kọ́mọ́ bá a jí lọ ara máa gbẹ́sẹ̀ lọ́ra máa gbẹ́sẹ̀ tí ń sọ mí àwọn ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ àkóbá wọn eléyìí o wọ́n sì ní ṣe sọ́ ni wọ́n ti dè wọ́n mẹ́lẹ̀ ẹ tún wá wò àwọn èèyàn nígbà tí ṣe sọ́ ni ò sí lé ẹ wò bí wà wọn tún ṣe rí àtúrọ̀ ọkùnrin lọ ọgbàtàkì kọ́kànlẹ̀ fún àwọn aládùúgbò sàlámù alaykum àsìkò sàárì ti sàlámù alaykum àsìkò sàárì ti eléyìí ń da kò pé lùlù ìlú níbo ni Islam ti fara máa dùn náà àmọ́ á lọ lu sẹ́kẹ̀rẹ̀ àmọ́ á lọ lọ àbúgbà àmọ́ á àbú àwọn náà aláwùsá náà máa táwọn wọ́n wá fa okùn látẹ̀yìn bí ìgbà téèyàn so màálù wọ́n wá ti gbogbo agolo gbogbo dàgbàdàgbà wọ́n ti ma lọ́rùn gbogbo sẹ́ẹ̀lì gbogbo sẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti so ma lọ́rùn tó náà yọ mọ wa lọ wọ́n ti wọ́n lọ yọ mọ ti dìgbà tó wọ́n kàn yàn lágbo ẹni tó fa okùn ló tún pàgbé ah, ọkàn lágbo asàlámù aleykum mátukùlé asàlámù aleykum mátukùlé nígbà wọn ti yín fún táàrí òun náà kan náà ní káfú rádaràdà gbogbo ẹjọ́ wọ̀ onítùmọ̀ kankan tó lábẹ́ òfin ọlọ́ àbùkátà gbogbo ìtọ́jú gbogbo ẹ̀yà náà ló ní rádaràda tí wọn so Islam ló dúró dọ́gba so níjẹ́ ọba ti jẹ́ ara ẹ̀sìn wọn tó sì wúlò tó onítùmọ̀ kankan kápájì kápájì akọ́rọ́mọkọ́mọ́wá àsìkò sáré yẹn ẹ̀rí pé ìtawà máa ń dààmú pẹ̀lú ẹ̀ wọn náà ni ntí ó di agbára ládàá irú èsì ẹni tí wọn á tó sùn yàrá tí máa gbà àwọn èyí dààmú pẹ̀lú kí làwọn èèyàn jẹ táyì nísìnyí aràn yẹn lọ́wọ́ pẹ̀lú jẹjọ́ jẹ lásìkò sí i ẹni tí ẹ̀yin jẹ́ sábàbí tó fi róúnjẹ sínú ṣé ẹ̀ mọ̀ ẹ́ pé bọ́ yá ni yóò ní jọ jẹ táyì òun náà sì ní ládá nítorí bá nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ lọ ọmọ ìfòkún bẹ nínú kájẹ táyì ọ̀dà tó bá yẹ kó mo ní nǹkan tí mo lè fún yàtí ọ̀lọ́ọ̀tẹ̀ àbí mo kunu mo lè kunu jẹ sẹ kí ọkàn gbé kaná kúta rè kí ló burú bẹ náà kò sí nǹkan tó burú bẹ ìyẹn ní pé gbogbo dáadáa gbogbo dáadáa Islam gbà wá níyànjú pé ká ṣe kéṣe pa fúnyàn ló ń jẹ sínú lásán tó bá jẹ pé abátún ní agbára rẹ kíkẹ́ ká tún ti oúnjẹ náà lásìkò sáàyè kọjá pé ẹni tí ò ní wọn mọ wá gbà nínú dáadáa náà nínú dáadáa náà ẹ mọdé ayé tá wà ń bẹ yìí ilé ìgbìyànjú láti gbára rẹ kí gbogbo ọ̀nà kọ́nà tọ́lọ̀ ń bá fún ọ lágbára rẹ lọ́nà tó fi ní kábàámà lọ́la gbẹ̀dà ìyá mi. ok ọ̀rọ̀ mi lọ́rùn ni láti fún yàn lóúnjẹ tí ọ̀jẹ̀ sáájú ó sì rọ̀ mí lọ́rùn láti fún lóúnjẹ tí ọ̀jẹ̀ lásìkò sínú mo wá pọ̀ láti ṣe bẹ́ẹ̀ dání ọ̀bá ń ṣe ìgbà mo bá dé tàrí. kò sẹ́ni tí ọ̀bá ń ṣe ìdíkọ́ ìgbà tá a wà láyé náà la a bá lè ṣe tò ìta bá lè tó ìbá ṣe kí mo mọ̀ ó ti lọ ó ti lọ náà ìbá ṣe kí mo mọ̀ lórí tó ti lọ anábì ni màá ti lẹ́kùn bá ṣe sọ ni. lórí àkùrámù fún mi wá ẹjọ́ ká ṣe dáadáa o kọ́lọ̀ wọn bá kó gbà fún wa. nínú súnà anábì sọ̀rọ̀ bá àdìo tẹ́lẹ̀ nínú rọmọdánà yìí tó fi hàn ká mójútó. mo náà ní pé tó bá di àsìkò tá a fẹ́ sínú ọ yẹ ká gbìyànjú láti rí i pé dẹ́bínú tó dé àtẹ̀tẹ̀ jáde ẹ̀fọ́ ọ̀rọ̀ ìlànà dẹ́bínú wà tó ń pè rútọ́ọ̀bù rútọ́ọ̀bù yẹn ó máa ń tutù ẹ̀yin gan náà ti fọ́ ọ̀sán yóò tutù lójú dẹ́gbẹ́ ọ̀dà bí káwọn náà ní káwọn wà á ẹ̀fọ́ yẹn máa rí tí yẹn bá jẹ́ máa ń tutù tó ti gbẹ lọ tó irú rẹ̀ ńlọ máa ibi tọ́lọ̀ ń fi wá tipátipá làbí dáàbà ti rí ètò ọjọ́ tuntun yẹn adẹ́pẹ́ ká fi dẹ́bínú tó gbẹ ká fi sínú kò sí tó burú mẹ́. tọ́ eléyìí lè tọ́ dáa nínú súnà Ànábì sallallahu alaihi wasallam tó bá ti di pa abẹ́ sínú nǹkan àkọ́kọ́ dáàkọ́kọ́ jẹ kọjá kínní dẹ́bínú. nínú hadithi Anas ibn Malik radiyallahu anhu wọ́n lànà Ànábì sallallahu alaihi tó tuntun yẹn ìlú máa fi sínú tí wọn bá wá rí adẹ́gbẹ́dẹ́ bínú tọ́gbẹ tí wọn bá wá rí ìgbà náà ló tó wá kan kéèyàn mú omi kó fi ṣe dẹ́bínú dábàá rí dẹ́bínú ìgbà náà ló tó kọ́ mi àrí dẹ́bínú àrò mi ìgbà náà ló tó kan ohunkóhun láti má fi tọ́lọ̀ sílé wà. ìyá ni pé ojú kòkòrò ń dá màá sí wọn náà ní ká rí dẹ́bínú dábàá rí dẹ́bínú ajẹ́kọ̀ọ́ mi táàbà wa lóyún kaná ló tó kankan mi ọyẹ tó ọyà kankan ṣùgbọ́n ní ìsìn àmà ni lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni tó mà nípa ètò ìlera àti tí máa bá yàn fara fínra nínú àlàáfíà yìí wọ́n gbàṣẹ ìdíwá pípé tá a bá fẹ́ sínú ká gbìyànjú láti jẹ́ wípé a kí omi tútù omi tó tútù gan àmọ́ amúnigbàtà wà ní tó tó bá jẹ́ pé dẹ́bìnú náà la kọ́kọ́ jẹ èèyàn tó lè kó káàtà láti mú àgbọ̀dọ̀ jọ ń jó mi lóṣù nítorí pé láti àárọ̀ láti ìgbà tá a gbàdá rẹ ti yọ lọ sí jẹ nǹkan kan tó bá jẹ́ pé mi tútù burúkú àbí nǹkan tó tútù ló ń múlé lórí wọn ló léwu kó kíndìnrín kó kíndìnrín wa tó kíndìnrín tó wà ní èèyàn ìyẹn gbọ́dọ̀ tó àlàáfíà rẹ̀ nítorí pé tọ́ba sọ tẹ́lẹ̀ ní nǹkan púpọ̀ ní ọ̀bàjẹ́ láàyè kọ́lọ̀ ń dákun kọ́mọ sí wa bá ti fẹ́. ẹ̀rí pé etí máa ń kú yàn ó dàbí ọmọ tuntun yẹn mọ̀ Ramadan lọ́pọ̀lọpọ̀ ọ̀nà ìtọ́ bá sọ pé omi yóò ó tutù eléyìí ó tutù ètò tutù ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n fẹ̀ mí. ẹ jẹ́ ká máa sọ́ra fún nǹkan tó tutù tó tutù tó tutù yẹn wọ́n ní máa ń kó bá làbí àkùkọ ó máa ń kó bá làbí àkùkọ ẹni bá ń wá làáfíà tó sì ń fẹ́ kíkẹ́ kí àjíǹde àrùn kọ́ máa dí kọ́ máa sọ́ra fún omi tó tutù tí ìgbà bá ti tutù jù ká máa sọ́ra fún ó léwu fún àlàáfíà wa. lẹ́yìn eléyìí nínú nǹkan tó tún jẹ́ súnà tá a máa mójútó nínú sùyàmù wa oní àdìgbò ká máa tàdúrà lásìkò tá a fẹ́ sínú. ká tàdúrà lásìkò tá a fẹ́ sínú nítorí pé sanabi sallallahu alaihi wasallam tọba fẹẹ ṣe ó máa ń ṣàdúrà yìí kí ẹkọ ti ṣe wá nínú hadithi abdullah ibn umar radiyallahu anhuma anna nabiyya sallallahu alaihi wa sallam كان إذا أفطر قال ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله إن شاء الله تعالى رواه أبو داود والدار قرني وحسنه قال النبي صلى الله عليه وسلم nígbà tó bá dìgbà tí ọba ṣe ó máa ń ṣàdúrà yìí ó ti dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ nu wa náà ti mà ẹni tó bá mọ̀ pé wọ́n ti tó dáadáa kó ẹ̀ ẹni tó sì ti mà kó náà kó ti mú dáadáa níbi tí rọmọdánù sẹ́kù sí yìí kọ́mẹ́jì ọ̀bọ ọmọ wa lọ́wọ́ lọ́jọ́ kan. àdúrà náà ni zahaba gbọ́máwó wàtẹ́lẹ́tẹ́ lọ́rùkú wàtẹ́lẹ́tẹ́ lẹ́jọ́rọ́ insha allah ta'ala. eléyìí tó túmọ̀ sí pé tí a bá mọ̀ tẹ́lẹ̀ ẹ wọnú hisnul muslim ìta túmọ̀ sí yorùbá yẹn ẹ̀rí àdúrà gbàdúrà yẹn ó ti ti kọ́lé pólísì méjì wọn kọ́ ọbẹ̀ ọ̀kanu méjèèjì kọ̀ fẹsẹ̀ rí lẹ̀ torí rẹ̀ ká má máa dé òun náà ni allahumma laka sọ́mù wa bika amantu wa ala rizqika aftartu eléyìí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ eléyìí lọ́fẹ́ sẹ́rin lẹ̀ ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر insha Allah ta'ala ẹjẹ amójútó ẹjọ ti máa tẹlẹ ẹ máa dé gbogbo gbàdé bá ti sinmi ẹ wù ẹ wà fi ìdájọ fi sinmi sẹnu túmọ̀ rẹ̀ ní kó nǹkan ti lọ báyìí gbogbo kásán ọ̀rùn ó sì ti bẹ̀rẹ̀ sí ní rìn ẹ̀sán ẹ̀sìn tí mo ṣe lónìí pẹ̀lú òkú ọ̀nà ó dúró digbí eléyìí ni àdúrà tá a máa ṣe nígbà tá a bá ṣe kékeré bá nàbí ti tẹ̀lé kọ́ wa. nínú àwọn súnà eléyìí tá a tún fẹ́ ká mójútó nínú Ramadan súnà ní kìyàmù lẹ́yìn àbí sọ̀látù tarawih sọ̀látù tarawih súnà lè ti máa wáyé gbára lẹ́yìn ìgbà tá a bá parí sọ̀látù ìṣá ẹni tó bá wá jẹ́ pé kò sí lẹ́yìn ọwọ́ àlọ́ ọlẹ́ ọlọ́sùn ọwọ́ àti lóru òun àti tiẹ̀ á máa pè ní sọ̀rọ̀ yàtọ̀ dáhàjò àbí sọ̀rọ̀ yàtọ̀ kéyàmí lẹ́yìn láti rí i pé kò bọ́ ọ́rùn rárá bóyá lẹ́yìn ìṣá àbí lẹ́yìn ìgbà tó sùn tó jí wọ́n pàṣẹ o rí i pé òun o nítorí pé ojúṣe ẹni tí bá ń tutù yá àwọn ènìyàn lóru Ramadan gẹ́gẹ́ bó ti jẹ́ pé ojúṣe wa lọ́sàn án náà ní ká tọ́ra fún jíjẹ ká tọ́ra fún mímu ká tọ́ra fún ìbálòpọ̀ pẹ̀lú obìnrin láti ìgbàjálùkájàlì bá ti yọ títí tó ń fi wọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú àníyàn pàjọ́ fìfọ́nà. akramakumullah salatu tarawih àbí qiyamul layl nínú oṣù Ramadan ọkàn pápúpọ̀ òye káfọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ mu nítorí pé ẹ̀sán ńlá ń bẹ sẹ́ni tí máa ń tó sùúyà mú Ramadan òun náà nípa ẹni tó bá gbé torí pápá ọlọ́mọ bá gbọ́ àti nítorí pópó tó sun kọ́ lọ́mọ bá ní ọ̀sán lẹ́sàn-án rẹ̀ ó fi rọlẹ́ kó máa tọkọ́ dẹ́mẹ̀mẹ̀ ńdẹ́mbẹ̀ ọlọ́wọ́n sàkóríjì gbogbo tó ti síwájú kù nínú ẹ̀sìn. bẹ́ẹ̀ náà ni sọ̀lẹ́tù tarawih àbí kìyàmù lẹ́yìn nínú oṣù Ramadan إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه bẹ́ẹ̀ lànà bí wàá sọ ẹni tí máa ń ṣe nítorí pọ́pọ́lọ́ńkọ́ àti nítorí gbọ́dọ̀ ọlọ́run ló ti ń retí ẹ̀san rẹ̀ ọlọ́run tàbórí ti gbogbo tó síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. àsìkò táwọn èèyàn máa ń ṣe ìdíje gidigidi láwa yìí o ọ̀yà ni lẹ́nu ọba ni lọ́kànjẹ́ pọ́pọ́lọ́kọ̀ pé tẹ̀tẹ̀rẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ni wọ́n bá káyé náà ni wọ́n tún bá ká nìsín àsìkò ọlọ́lá ńlá ti lọ́mọ wa lọ́ díẹ̀díẹ̀ mẹ́wàá dàárín láti wà ní lọ díẹ̀ díẹ̀ díẹ̀ náà yìí ọmọ bí la wà òmójútó Ramadan rẹ̀ dáadáa ó ń fi kìyàmù lẹ́yìn rẹ̀ ti ṣe ó fi ṣeré jọjọ nínú ẹ̀wọ̀ bó ti ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sá fún ni ní ìgbà tó yẹ kí èyí ó ti ẹ̀sìn ẹtí mọ́tíláṣí kọ́ máa ń ṣe náà kọ́ máa ń kọ́ náà gbà náà tí rọmọdún náà bá ti lọ ó tún kù bẹ́ẹ̀ni tọ́lọ̀ ń bá ní kọ́ wọ́n ti kù bí èèyàn bá ti kú wọn ti rọmọdún náà nù kárí àwọn ètò ọba ti ṣe tó fi lọ náà kìyàmù lẹ́yìn ọpàtàkì o ó ti jà ife àwọn àṣìṣe ní mọ́sálásí tá a bá ti mà yí pé tá a bá náà lọ dáṣe lé oorun ní hàn mà á ní jí a kò máa tara jẹ tó o kò sí mọ́sálásí eléyìí pàtàkì púpọ̀. àkùrọ̀mọ̀ kún mi lọ wọ́n ní kí ni ìdájọ́ káwọn máa ṣe sọ̀láṣí tàràwíì lẹ́yìn imáàmù tó ti kó ti mú àyà kan nínú túrọ́tù rahman oní máa ti ṣe gbogbo rákà tó bá ti gbé pátí àtàn lọ́kàn ní bábí ayé ààrẹ ìrọ̀pẹ́kù máa tún kẹ́sì báyìí. Allahu Akbar á ah, eléyìí lágbára pọ̀ mùtàhámàdà làgbọ́tẹ̀lẹ̀ tó ẹnìkan tó á mè sọ́tẹ̀lẹ̀ ọ̀bẹ ayé àlẹ́ rọ̀bì kò má tó kẹsẹ̀ báyìí àtàwọn olú rẹ̀ pọ̀ láwùjọ wa ibi tí jàmbá ti sí ọ̀pọ̀lọpọ̀ ni pé ìtọ́ yẹ ká mójútó ká kọ́ nípa rẹ̀ yóò bó mójútó wọn kàn pa rẹ̀ ẹ̀sìn gángangangan wọn lágbọ́yé rẹ̀ wọn ò má wọ́n sì pa fàlà ẹni tí wọ́n máa ń pẹ̀ àtìrí àwa túnú Ramadan bàbá ìmáàmù dáàtò lẹ́yìn rẹ̀ alámínáṣírá náà ní ojoojúmọ́ bàbá ọ̀hán nǹkan mi kí ló dé lójú ọ̀bá wọ̀ fún yẹn wá wò yìí àwọn tó máa mi àwọn aládàáwò lè máa ní fẹ́bi ayé rọ́bìkù máa dùn nígbà tá a bá rí ìṣẹ́jú mẹ́rin àbá rákà mẹ́ẹ̀ẹ́dógún pé kí ló dé àwọn èèyàn máa gbé ẹ̀kọ́ bàbá yìí òun ti ń gbé wa sáré pọ̀ bẹ́ẹ̀ nígbà bá ti rákà mọ́kànlá láàrin mẹ́rin ńpọ̀ ńpọ̀ pọ̀ ó yẹ ká rí lè gbé nínú oṣù rọmọbọ́nà yìí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá sọ àlùkùránì kalẹ̀ tó káṣíẹ pé màmú gan àmọ́dá fẹ́kí lórí àmọ́ lórí ó ti tó burú tó bá lè gbá lọ kọ́ máa kà tí ọ̀gá ti ní mú pa ìrójú nípa iṣẹ́ ẹ̀sọ́ láti tí ò ní sí lọ́wọ́ àwa ń ó kó ń ó tún lọ́ọ́ bá ní mo mo sílẹ̀ tán bí dú ibi tí mo pàdé tí kò mẹ́wù sísọ láti ọwọ́ àti nǹkan mi ìyẹn téèyàn bá ha sórí kàmí téèyàn bá ha sórí ó ti da akọ́jú so ẹ sì máa wo àwọn jẹ̀mọ̀ tó wà lẹ́yìn nítorí pé kọ́nà ọba kó túbọ̀ tún wá sí ẹlòmíì bóyá ó ní rákà yẹn ti gùn jù ní ọba wa mọ́ àbẹ́yìn náà mọ́rú ẹ̀ ẹ máa ní wọn lọ́mọ́ ẹ máa lọ mọ́sálásí àwọn èèyàn àbí ìlọ́mọ́ torí ẹ ẹ máa ẹ máa ṣe níwọ̀ntúnwọ̀n ẹ ní tí ó kún jù torí pé àtẹ̀tẹ̀ àtẹ̀tẹ̀ ń jí náà ní tiwa àtẹ̀tẹ̀ ń jí ni bàbá wa ní alámì ìfàákùn láàmà kájọjúmọ́ lè má mọ́ sálámà yóò rí kòlìkà lọ sálámà jọ mi ẹ tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí ó fi di pé insha allah tó gbogbo ẹ̀ làwa náà padà máa ń ṣe tá a máa kà tán tó eléyìí pàtàkì púpọ̀ tó nínú ya lẹ́yìn wa ká gbìyànjú láti rí i pé a lọ kí ìmáàmù tó parí sọ́lá nígbà tí ìmáàmù bá tó parí gbogbo sọ́lá láti lọ torí hadith tí ìmáàmù Ahmad tó gbà wá ọlọ́nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọdẹ máa ń kọ́ ọmọ di máa mi kó ti bá lọ́wọ́ gbogbo ẹ̀ tó bá tó pẹ̀lú ìmáàmù títí tí ìmáàmù parí gbogbo ọlọ́run ni wọ́n fà kọ́lẹ̀ fún gbígbé gbogbo ooru yẹn ilẹ̀ gbèsè sọ̀lẹ̀. abrahamu kumulọ nínú àwọn súnà tó yẹ ká tún mójútó nu Ramadan náà ní ká máa ti sàrà lọ́pọ̀lọpọ̀ ká máa ra àwọn èèyàn lọ lọ́pọ̀lọpọ̀ ká lawọ́ lọ́pọ̀lọpọ̀ ẹjẹ́ ní pẹ̀ kí àwọn èèyàn ti sàánú ẹni tó tún pọ́n ẹ má máa wọ àwọn èèyàn àrùn pé bí abáfẹ́ jẹ kókó pa ẹjẹ́ ká láàánú nítorí pé nínú oṣù yìí ọlọ́run máa ń sànyà ní àtìpé bí ẹ̀sán rẹ lórí gbogbo dáadáa ní ẹ̀bá rẹ. gbogbo wa náà láti fẹ́ kí ìwé iṣẹ́ rẹ wa kọ́ tẹ̀wọ̀n ju ìwé iṣẹ́ aburú wa lọ tó bá di lọ́la gbé dàgbéyà. gbogbo olú àwọn dáadáa tọ́lọ́run bá fún wa ṣe ní iná ni wọ́n fi kún ni wọ́n fi kún ni wọ́n fi kúnra wọn tọ́lọ́run fi sànù wa bẹ́ẹ̀ tó bá di lọ́gbẹ̀dàgbéyà. ẹ mẹ́ta fojú kéré ta fẹ́ fún yẹn. ẹmẹtì àkóso kéré tá a fẹ́ fi sànú ẹ̀yìn torí pé kò tó nǹkan ní sọ ní dáhùn ìwọ náà má kóso kéré tó ti ràn lọ́wọ́ nítorí pé nínú súnà ẹni fún yàn má kéré ẹni fún má kéré tó eléyìí kájà ẹni sànú nínú oṣù nínú àwọn súnà tó ká jẹ ọ náà ni wọn náà ní ká dúró sínú mọ́sálásí káfí máa tẹ̀sìn bọ́lọ̀ kájá gbé níye ọjọ́ tá a yàn pípa fẹ́ fi ṣe ẹ̀sìnkáàfù yẹn àní padà sílé o mọ́sálásí náà náà máa wà lóru ọ̀sán àti gbogbo ògbà á sì jẹ́ pé ní mọ́sálásí náà dá wa à ń ṣe sọlẹ́ à ń kí أنت الصلاة فنبى محمد صلى الله عليه وآله وسلم إليه ونوقني الاعتكاف فيما هذا الاعتكاف أقول جاني ọ̀rọ̀pẹ́ mo tún lọ sọ́jà mo ti padà wá kọ́ tẹ́lẹ̀ mo tẹ̀ ní lọ ra nǹkan lọ́jà ni iná ilẹ̀ ti bá mi lẹ́ẹ̀kan kò sí jọjọ bẹ́ẹ̀ wàá wà níbẹ̀ tètè tí ìyọ̀dọ́tọ̀ dájú pé alẹ́ ìdílé ọ̀gbìn nínú súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ gbogbo ọjọ́ mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan lànàbì máa fi ṣe alìkàrìkà ṣùgbọ́n nígbà tó ń dọdún dáná ti sàlàyé ogúnjọ́ ti Ramadan lànàbì fi ṣe alìkàrìkà mẹ́wàá dání àti mẹ́wàá ti gbẹ̀yìn gbàtà nàbì kú gbogbo àwọn ìyàwó rẹ̀ wọ́n tún tẹ̀síwájú pẹ̀lú alìkàrìkà akramakumullah nínú tí olórí tó tún jẹ́ sunna ọlọ́mùbá fún alágbára láti ṣe tó sì yẹ pé ká ṣe nínú oṣù ramadani wọn náà ní ká lọ sí umra nítorí pé àdìsá nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ó ní umra tó ń fi ramadan jáde lọ hijja nínú riwaya kan umra tó ń fi ramadan jáde lọ hijja tẹ̀lé màá anabi sallallahu alaihi wasallam oníṣẹ́ bá tilẹ̀ ṣe umra nù oṣù ramadan kó ṣe déédéé ládàá pé yàn sí hajj nínú ẹgbàá wa mi ó ṣe déédéé ládàá pé yàn sí hajj pẹ̀lú ìmì anabi muhammed sallallahu alaihi wasallam ẹ̀yin tọ́lọ́ ń bùkún ẹ̀yin tí ọlọ́mọ bá sànù ẹ̀yin náà gbìyànjú láti jọ́ kan náà ń jọ́ lọ sí iṣẹ́ umra yìí ní mẹ́kà nínú rọmọdánà yìí kó tó di pé rọmọdánà náà tán ṣùgbọ́n tí olóore ó pólísì méjì nípa àǹfààní tí máa mú wa títí olóore wà tó ẹgbẹ́ tá a bá ṣe àǹfààní rẹ̀ ọ̀ma lórí ẹni tó ṣe nìta bí ọmọra ni wọn nìkan náà ló ní ládàá títí olóore sì wà tó ẹgbẹ́ tá a bá ṣe àǹfààní lọ́sọ́dún èèyàn púpọ̀ bí ẹni tí ọgbẹ́ kàkà kalẹ̀ táwọn èèyàn máa pọn mu òun gan kò lè má yé èèyàn tí wọ́n pọn mu nù rẹ̀ títí láéláé bẹ́ẹ̀ni tó pọn mọ́sálásí kalẹ̀ ẹ máa ṣe sọ láti ń bẹ̀ àǹfààní rẹ̀ òun gan ọmọ yé èèyàn tí ó sàǹfààní fún láyé láyé ó kọ́ parí wọ́n ní dáa sí sàǹfààní rẹ̀ lọ́sọ́dún èèyàn púpọ̀. ó lórí ju dáǹtẹ tó yẹ pàwọn nìkan là ń ra àǹfààní rẹ̀ tó ìdínú kéésèké dandan agbọ́dọ̀ lọ ọmúra agbọ́dọ̀ agbọ́dọ̀ wọ́n pa fi àwọn aṣẹ́wòrè aṣẹ́wòrè lẹ̀ lóríṣiríṣi dáàtẹ tó eléyìí ọ̀dà tó àwọn tó bá yẹ kí gbogbo ẹ̀ náà lẹ tún rí ṣe á nùrù nàlà nùrù oore lórí oore nì tó sànù ó ìmálẹ̀ lórí ìmálẹ̀ orí ńlá líle. àmọ́ àwọn olówó mi wà àtúrọ̀mọ̀ kó mo lọ tẹ́tí wọ́n retí kí rọ̀mọ̀tánù ọdẹ ni fún túlẹ̀ wọ́n kàn tá lọ máwọn èèyàn lọ́wọ́ ni. àwọn èèyàn tó ẹ̀kọ́ sànú àwọn èèyàn tó tún pọ́n lọ́kàn fi wọ́n lẹ̀ ah aláàbí wọ́n ti máa ń kọ́ ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ti máa ti lọ́lọ́dún. ok àwọn èèyàn yìí ń kọ́ ó ní à òun fi wọ́n lẹ̀ fọ́lọ́ ní fọ́lọ́ náà lọ́ba gbogbo kó wá subhanallah torí ẹ ẹran tí a ti sàn lẹ́bi Muhammad sallallahu alaihi wasallam torí innama tunsaruna bi du'afaikum ìrànlọ́wọ́ tẹ̀ máa ń ṣe fáwọn ọ̀lẹ́ láàrin ọlọ́run fi máa rìn yín náà aqulu qawli hadha wastaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 kámámú kájínà sí obìnrin ní àjọṣepọ̀ ìbálòpọ̀ láti ìgbà dálùbájà rí bá ti yọ títí tí ó fi di kóòrùn wọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú àníyàn agbájọ sí fọlọ́ eléyìí dá púpọ̀ tó yẹ máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn nǹkan bẹ tá a tún gbọ́dọ̀ ṣọ́ra níbi àti máa rọ́ọ̀lù kọ́mọ́ bàa jẹ́ pé ó mú apàdánù dáadáa ó mú asòfo dáadáa dáa fojú sùn. látara ọ̀sùnyẹ́m ìwọ ọmọ ẹ̀yà mi tó ń sọ sùnyẹ́m Ramadan ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́ sọ ahọ́n rẹ̀ o níbi ìsọkúsọ níbi sọ ahọ́n rẹ̀ níbi irọ́ sọ ahọ́n rẹ̀ níbi ẹ̀gàn sọ ahọ́n rẹ̀ níbi asọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn sọ ahọ́n rẹ̀ níbi sọ ahọ́n rẹ̀ níbi ọ̀rọ̀ àlùbàṣá ọmọ agbó àwọn èèyàn ọmọ agbanu sí wọn lára tó ara rẹ nítorí pé gbogbo eléyìí yóò kó bẹ́sìn tó ló ṣe ẹ̀sìn tó ń ṣe padà dé tó ní gbalaga látara rẹ̀ sọ́ra fún ìjà jíjà má ṣe jẹ́ni tí wọ́n máa ṣe fanfa nítorí pé nígbà tí àríyànjiyàn tó bá ti pọ̀ lápọ̀jù padà bí máa ẹ̀sẹ̀ síra wa ọ̀dọ̀ wa wa wa níbi gbogbo wa àgbọ̀dọ̀ fetí wa gbọ́pọ̀ púpọ̀ àgbọ̀dọ̀ máa borí wa rorokúrò àgbọ̀dọ̀ máa fẹ̀yìntì wa wòwò kúwò àgbọ̀dọ̀ gbìyànjú láti dènà sí gbogbo tí ọba mú wa bá ìrọ́jú níbi àtijọ́ sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ jẹ́ ká pọ̀ ní ìmọ̀ arántí ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú oṣù Ramadan láti pọ̀ pàápàá jùlọ ní kíkí alukur'an شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان nínú oṣù Ramadan lọ́nà ọba sọ alukurani kalẹ̀ alukurani tó ti mana fún àwọn èèyàn tó ti jẹ́ síra ti ṣe àlàyé yéké kí ni mana tó ti ń ṣe òpin yà láàrin dáadáa dáadáa láàrin àti òkùnkùn láàrin ẹ̀sìn àti ẹ̀sìn alukurani ló ti ká ma gbogbo báyìí alukurani yìí báyìí oṣù sọ kalẹ̀ torí ẹ̀ à ń bùkátà láti sọ gbogbo àwọn oríkèé wa níbi tí da. láti máa fi sèǹtọ́ da Al-Ghazali nínú tírà rẹ̀ Al-Wajiz tẹlifíkì ìṣàfihì ó ní owó tó rọ sọ́wọ́ wọn ní gbogbo nǹkan ẹjẹ ẹ máa fi lè lọ ohun gangan láti rí tó wà nínú ọ̀sùnyà kí ká ti pa àjẹ lásán ẹnu rí òdó níbi ìsọkúsọ ẹnu rí òdó níbi ìwúkúwì ojú rí òdó níbi ìwòkúwò èèyàn wa máa yàtọ̀ ìgbà tó ti Ramadan náà sígbà tó ti Ramadan ọ̀yẹ̀ká rí bẹ́ẹ̀ ẹlòmíì ọgbọ́n ẹ̀yọ̀ tóbi lè sọ pé òsè Ramadan òun náà ní kíkọ̀ jẹ́ òun. ṣùgbọ́n gbogbo sọkúsọ gbogbo òwòkúwò gbogbo òwìkúwì gbogbo kẹtẹkẹtẹ gbogbo rádaràdà ẹ bá kókò fi sílẹ̀. irun wa ewu ńlá ń bẹ lórí wa o nínú hadithi tó fẹsẹ̀ nílẹ̀ eléyìí ti Abu Hurayra tọ́gbà alásọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́mọba wa tọ́gbà ọ̀nìkóló ádámẹ́lẹ́. إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يصخب فإن سابه أحد فإن سابه أحد أو قاتله فليقل إني صائم متفق عليه قال الله lẹ́dá wa ó ní مع النبي máa nẹ́bí adámẹ́bá sí ọ̀lọ́ni àyàfi àṣìyàmù táwa nù rẹ̀ èmi ni mo ní o èmi náà ni màá ti san ilé san lórí ẹ àdéhùn ètò yà mú tẹ̀sí ààbò lọ́jọ́ o a máa dá àbòbò ni kì í dé kéèyàn wọ náà báwo wá ní sẹ́rù sí yà mú sí à ń ṣe tá à mójútó gbogbo tó yẹ ká mójútó tá à ń rọ́ọ̀lù gbogbo tó yẹ ká rọ́ọ̀lù kì í sẹ́rù sí yà mú bẹ́ẹ̀ ọ̀sùn yà mú jọ́ jáàbù èèyàn gbọ́dọ̀ sọ gbogbo ara rẹ̀ níbi rádaràda nítorí kó lè bá àgbàlagbà ńlá anábì sallallahu alaihi wa sallam wọn ní jáde kan ní bá wọn sọ yà mú lọ́jọ́ kan fẹlẹ ẹkọ ọgbọdọ sí palapala o èèyàn gbọ́dọ̀ sí palapala gbọgbọgbọ ìwọkuwọ ìsọkúsọ ìrẹkọrin kérokérò ọgbọdọ dáhùn wọlé ẹkọ ẹ gbọ́dọ̀ máa pariwo ẹ gbọ́dọ̀ máa pariwo tẹ máa tuntun ya àmì lórí ìkara èèyàn máa kara ẹ gbẹ ní ti máa kara yóò kéyìn ah, mo ń kéyìn kárọ mo ní mo ti dáhùn kí ló dé kí ló dé lọ́wọ́ bá àgbà jẹun. iná wa ló ti wá pọ́n kókókó bí amúkó ẹ gbọ́dọ̀ máa pariwo ẹ má máa kára ẹ̀yìn sá lọ́wọ́ akadó akéde màdánì kan bá kú àwọn bá tẹ́lẹ̀ àbótí ẹ̀tọ́ níjà pẹ̀lú ọkọ̀ ní ilé níjà máa dá kí èmi ń yá èmi ń yá ẹ lẹ́mi alákọ̀ọ́kọ́ láti rán ara létí torí ẹ̀mí ga máa gbàgbé ẹ̀rì kẹ́ni kó ti ṣe ẹ wà rán ara létí wọ́ wọ́n ti sùn yà. ẹ wá ẹlẹ́ẹ̀kejì ẹ fi sọ fẹ́ni tó kú yín ni pé wọ́n ti sùn yà ńlọ́pàá ló fi mú jẹ. àìjẹ́ bẹ́ẹ̀ ẹni sọ́ọ́dì ẹni sọ́ọ́dì tẹ̀lé ìjọba kẹsìkọ́ ti kọ́kọ́ kúrò èkú lọ rẹ́gẹ́dẹ́ ẹ wá fi hàn òwúrò àtúnpàdé lẹ́yìn ọmọdé ọtí ayé ọmọdé ọkè tí ọba wa jẹ ayé rẹ ńkọ ọba ti fọ́ lẹ́nu pẹ́rẹpẹ́rẹ nínú àti sàmẹ́fọ́ Muhammad. صلى الله عليه وآله وسلم ولمن لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري أن صلى الله عليه وسلم قال أن جواب في أولي كده جوزي في أمسا إيكي أمسا إيكي جواب على الفات ọlọ́run kò bá dà kọ́ máa jẹ kọ́ máa mú yá máa jẹ yá máa mú yẹnni kẹ́ni tí ọba ti fi sún ọlọ́run bá máa gbàdúrà nínú orí tọ́lọ̀ tó fẹ́ni tí máa tó sí àmì ẹjẹ́ ká lu àdúgbò wa dáadáa ẹjẹ́ ká pọ̀ ládùá pàápàá jùlọ àsìkò tó súnmọ́ gbàtà bẹ́ẹ̀ sí nu ẹjẹ́ ká máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ orí ayé àtọ̀kẹ́yà ẹjẹ́ ká máa tọrọ rẹ̀ mbẹ́ nítorí pé ẹni tí ń sọ̀sọ̀ yá tọ́ba fẹ́ náà ọlọ́run á máa gbàdúrà ọlọ́run bá kó fi ọlọ́wọ́n bá kọ́mọ́sì pọ̀ títí wà lọ́wọ́ lẹ́kùn ńlá kan tó ń bẹ lára ìjẹ́nu tí wọ́n ń pè ní ọ̀rọ̀ ìyá lẹ́kùn tọ́lọ̀ ti pèsè kalẹ̀ bí àwọn ẹni tó bá ti sùn yáàmù láyé pé ibẹ̀ ni wọ́n bá wà ìjẹ́nu ọlọ́wọ́n bá kó sẹ́ ní ẹ̀ńtẹ́mì pẹ̀lú yín táàbà wà ìjẹ́nu lọ́jọ́ pé ìdàgbé yáàmù ọlọ́wọ́n bá kó sàkóríjì àwọn ẹ̀ṣẹ̀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 وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجنها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها اللهم وتقبل صيامنا اللهم وتقبل قيامنا Thank you. من النار اللهم اغفر لنا بلادنا اللهم اغفر لنا بلادنا اللهم اغفر لنا بلادنا وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين